like a uh, container ẹ máa sí container kó engine machine rẹ ẹ ẹ container lè tẹnyẹ dàmánì yàrá hàìnà kẹkọọ kẹkọọ náà ló dúró wáyà hàn lápáyà yẹn sọkọlà ní ìdíkọ ẹhẹ máa ń gbìn dada wéra nà méjì náà wọn máa wọgọ wọgọ hàn yàrá ìlànà ìkẹyì ilé ìkùbù express moto eh, na gore da man chaka wa chan chanya me chaka je ho don wata da wa han but 300 then hundreds of others eh, in injured pause for the hand go an ki jan na gadal to ka kan ne su mu ce ya ra han ne ke ba da ke kunyin mun Nigeria kun yin na to ba ga sai na ka roza ba ha wai ke na gadal to no eh eh ne da beta because bọ́ọ̀mù tó wọn náà yẹ wọn dákò ibi náà mẹ́ẹ̀ ó hàn wọ́n àmọ́ ní company rẹ̀ bọ̀n lórí ẹ̀tọ́ ní bọ̀n nìkan náà chinese or lebanese company rẹ̀ bẹ́ẹ̀ lò kí gate olóyìn mi rìn lẹ́kọ̀ ọ̀dà uh, nìkan yìí nigeria bẹ́ẹ̀ yẹra máa ń yẹ kasi àwọn náà wọ̀ họ ẹ̀ wọ́n náà wọ̀ wọ́n so àmì wọ́n check-up ẹ̀ tẹ̀lé wọlé àbọ̀ máa yẹ àbọ̀ mi wọlé wọ́n sì wọ̀ ẹ̀ wọ́n ọ̀ ẹ̀ wọ́n. ikiba meze yiri ihe na ara eyi na ori ezi ọna mera ọna dị na enyas dem tori emere ihe biche na mere so is ihe akwụsị na okwu a mmechi okwu na nsha na na azara na ame kwụsịrị anyị bịa ke ibire bi ọmọ da shi kuya na da riku yana sasa na ran hapa mu hmm? wa rubbama hamal al janaza bi nafsihi okay possibly ọ̀rọ̀ ní àkàn hamal al janaza kan wọn tó sọ wọn láàrin wọn tó máa ń sọ bi nafsihi ẹnu wọta batashin ọ̀nà bẹ́ẹ̀ ká kú shi kuya na ganya tẹ̀lé shi kuya na tẹ̀jẹ́ àwọn kan ní dé da ba haka da yi da ya fita da ya misiya wa waro ha biturog do ina na kuji kuan do ina na covered with biturog with dust with with sand or ina na covered kuto na with what sand walakin awira nan siyarahu bain al-qubur ka siyarahu bain al-ahjar eh

lórí ló graduate akọ kòrò òṣèré tìrẹ àwọn ẹn ọ̀sán imian sorry, sọ́rí ọ̀rọ̀ akọ̀mù ọgbọ́ntàn omin ha adamu itkọ́nù ibadat ọlọ́rìká ọ̀sán adáríká iṣẹ́ iṣẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ week one of the sign kí bẹ́ẹ̀ lórí week ibadan ọkọ̀ itkọ́n itkọ́n accuracy ọ̀ ẹ̀kọ́ ọkọ̀ accurate. ini badanan anoge enjege onjege ọ̀rọ̀ ka àwọn kakas ẹni sálà níbi syrup salat níbi lọ́ka hìlì ẹni ẹ̀kọ́ àrùn ọ̀sán ní ẹ̀rá lọ́ka ẹ̀rá kàkọ́lọ́ ọ̀dọ́dọ̀ máa lọ ọ̀gbẹ́ ẹlọ́síbi kẹtẹ àkọ́lọ́ ọ̀dọ́dọ̀ máa nìyẹn is not accurate ẹ̀yìn lọ́gẹ̀ wọ́n ka ṣòro أثناء الصلاة والتلاوة القرآن والأدعية ونحوها دوغو فيل أه؟ do feel داني do ani sotun wa أثناء الصلاة during prayer من وقع قصلا وتلاوة القرآن تمنى يقرأ القرآن والأدعية أدعية جمع الدعاء إنها موسم الدعاء ونهوها أتي إمرين وعدم التدبر دوما سي إيشان سنة تدوس لوري وتفكر لوري في معاني الأذكار إن تمي أذكار نام سأقول قراءة وايكاين ويتما اللهم اغفر لي وارحمني وعافني واهدني واجبرني كو ọ̀nàrọ̀ wọn sí ọ̀rọ̀ oníṣòjú dọ́ àtún ààrẹ mi sàn sáré ọ̀là ọ̀rọ̀ bẹ̀gì fèrè lè ọ̀rọ̀ bẹ̀gì fèrè lè ẹ̀rọ kúmọ̀ yẹ́wà sọ̀rọ̀ ọ̀rọ̀ fèrè lè ọ̀rọ̀ bẹ̀gì fèrè lè ọ̀rọ̀ bẹ̀gì fèrè lè wọ́n kọ́ ọ́nà dọ́ọ̀ sọ̀rọ̀ gbọ́ ẹ̀ kàn àkà ọmọdé jẹ́ jẹ́ ìwé ìjọ ààrẹ rẹ̀ láwọn kúrò ẹ̀ẹ́ arbitrarily arbitrarily ọ̀nyẹ́mú wọn àkùnmọ́ mi kò nyá kẹ́mi ẹ̀ẹ́n ọ̀nyẹ́mú mi ẹ̀ta ọ̀nyẹ́mú ẹ̀hìn gbà sahabi ne di hadith mẹ́ka anabi alayhi salatu wa salam yẹn aka ní sujúdù ẹ̀rá lọ́sọ̀ ọmọ ní hó ní sujúdù dọ̀wọ́ àtọ̀ lóòkù pàtàkì lásìmọ̀ nìkan yìí wọ́n yí ọkọ̀ náà kúrò náà sọ àbámi ẹ̀rọ ọ̀gbìn fẹ́rẹ̀ mi. ربك فردي سواء القرآن يلو لو أيتم دون وامن أنا كم مجدد ما كان الله لو أيتم كيون واكا أسبحنا وأسبح الله ديتو حسن مسلم ديتو من نان هو رام أذكار نان ويكوكي وهكاك اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة وأسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يديك ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك من أن أغتال من تحتي إيه؟ برحمتك من أن أغتال من تحتي كو No, it's to all these things. Well, you don't need to man, the one who uh, concentrating. Abu, so, وتفكر في معاني الأذكار دعونك أو أو سلو ومني إتما ذكر ينام فيقرأها بطريقة رتيبة مملة هذا إذا حافظ عليها ويكون فيكرهها بركاك أدعية وأذكار ذاك بالطريقة الرتيبة الذي already arranged eh? or already organized pattern eh? why pattern ما ni ẹ̀hún lọ́rọ̀ ẹ̀ka because all you mean لك شو كويك نوعاته أستغفر الله الذين أستغفر الله وده جاء وانت طريقة رتيبة أي مرتبة أي ترتب ذلك ثم تتلهم لازما الذي لا إله إلا سكر لا أو يكون because so I saka أما رأيك هو سلف الله نعم الذي إله إلا هو أستغفر أي شيء تنسام أهو واي يه إسواك دوك ذكر وما دوا نيزه آه ذكر يا ونان ذكر يا اليوم مني آه ولا ولا نيوم نيزه ولا نيوم نيزه مملة ها مملة that is doof or in here oye a anaka abawo mi omi hie hun everywhere in one sana ka osho kan be izan do ko oda mi du du ko na go de oye ko oda mi de so ko ago oda mi de da de ze mo ho because all na me wa me eh. o ko so ni hadha idha hafaza alaiha that jan okora ha anaka ni ha بدعاء معين في وقت معين أتت به آه السنة فإنه لا يفكر في معاني هذا الدعاء أوكا ولو اعتاد أدك ذي راج شاطمي آدم نبغان أن يدعو قوم دعاء بدعاء معين أنا كأدوانا أدوانا ليس سبيسيفيك أدواء معين في وقت معين in a specific time أتت به سنة هناك السنة نبي شوكة عوامهم فإنه لا يف... لا يفكر في معاني أو غيره سيتم هذا الدعاء أدونا إيه؟ إهبولا هيري دعاء معين في وقت معين وين وين شنو دعاء معين specific أدوانا in a specific time the yomaki general azkaru soba the air specific go in a specific time and then ìdára yẹn masaan ko ìyẹn àwọn azkaru náà nà. wọ́n wọ́n sọ̀rọ̀ nǹkan ni ko ẹ̀hìn wọ́n wọ́n sọ̀rọ̀ mi àbá àwọ̀ ẹ̀hìn and not ẹ̀hìn ọ̀rọ̀ tó ẹ̀ so abazikaru náà o kò sèrè dọ́sùkọ́nù mẹ́rin ọ̀tíjà àmàlẹ́nu dáná ẹ̀yìn náà ìjọba àmàlẹ́ mi wọ́n dùwà ọmọ ayọ́n fi wọ́pẹ́ ọ̀yẹ́ so adùn ọmọ nù mọ́tà ìwà ọmọ nù wàllám subahana ọ̀tà ara ọkọ̀ múlò náà ni wọn àtúnbà bá láàyè kò bá lò dùn áá min kọlbin gọ́fìlín láàhìn òun ní ọmọ dọ́dùwà hone mona ka iron ghafil ove iron wa negligent ina duwana me lahin dama he rawahu tirmidhi wa huwa fi silsilati sahiha so sio kwa hiyo wa mjua da aina ni sasa mko mwa kana mwana napo mwana kuchukana listen to mwana na subject so it kakawen it conned ibadat lẹ́sìn kò wá mí ní àìkẹ̀yẹ̀yìn ìyẹn the technical know-how ànúmọ̀nà wá sí márùn aka ìwà kóńtùn fìl amal fakùn fìhì kó ìjà ànyí sọ wà mí jìyí ní sọ náà bá àìkẹsọ náà wà mí ni wà á kà máa tó wá dọ́ kìí haka lajin èkè hẹ́ ọkà àjẹ́ níwọ̀n màsíkà sọ̀gbọ́ àwọn wà á kọ́ sọ́lá kan ní kàkà dọ́ lùwọ̀n màsíkà sọ̀gbọ́ wọn mẹ́sàn-án so that mazkar subhanahu wa ta'ala adamu the rest of the his muslim are around look eh eh ah da kuri shugo nan rawa to look eh ah ada kawala wa ta'ala ivan to sanu qalbin ghafilin lahin an mun ma wadu ne أعظنا وأجارنا الله من هؤلاء أنا قهنا ومن سأصنع ما So any, any of us and I must come to God with Messiah, like in an oil. Dua kolikan, aku dua jahin, aku dua pitan, aku buat itu, wa must come to God with Messiah. Itu panai dan ini dua me dua he, ma ada dau, wa kolikan dan yang must come dah. Dah sana lepas tu must come no aku. Asan ni, asan aku kahi kalamu dohi kul wal sabah. Ko قونا ومن مظاهر ضعف الإيمان ورأي نسنا شرطه كإيمان وقومه التكاسل عن الطاعات والعبادات وإضاعتها التكاسل أنه يور عن الطاعات إن أقلنا وقال سيسا سمنا وقال والعبادات أتصعي عبادة وهي كمريه وإضاعتها أتولي ويستد إيه ètòrí ìdùmẹ̀ ha omi ìbàdàn ha mi ọdọ ọ̀gbẹ́ wọn àná kí example ọ̀nà ọmọ náà nana ni abdullahi ibn umar rọ́jò lọ́wọ́ hmm? ah, ni àwọn àníhùnmá ọdí ẹ̀dí sí anabi sallallahu alayhi wa sallam àwọn sì àwọn ṣàbán ẹ̀rọ ní ṣàbán ní nana àwọn sì náà aka súnmọ́ ká ní lè ṣàbán دوكا أنه ذلك الشهر يغفل غافل كو أيها يغفل الناس عنه أنه هناك أزرار إن أتنا تنبيل تفيت الله أكبر so as a negligent is in night time and no one else night time no one will that one no one will more than ọyọ kó kanu ọmọ náà kàzí iná ẹ̀ tán náà bẹ́ẹ̀ níbi kàtí náà lọ́ka yìí ìlà ìlà yìí abukọ́rọ́ ní mi abukọ́rọ́ ní mi everyday human association náà kó náà association dó mọ́lì mi. Hmm? Thursday kó Monday and Thursday. Hmm? That is one. Two. ụkọrọ n'ime ene ọkasara ẹkọ ẹkọ nìkó yes n'ụkọrọ n'ime ene dìde during the day ahụ aṣọ hiri ma asịrị aṣọ ụmasịrị kọ akwasịrị kene good then ene rai the total sum of ụkọrọ n'ime ene rai ẹkọ ahụ sọrọ ahịrị ka oke ẹyin amara sọrọ ahịrị dụwọrọ ma le pe ẹyin ọrụ ẹkọ dara kansụl ẹyin dị awọ ime in the year ẹ̀kọ́ àti ṣọ̀wà ẹ̀lẹ́ ndé ọmọdé ìṣọ́ọ̀tì ẹni sọ́ọ̀ ṣáàrù ṣàbà àmọ́dáde ní àyíkánu ọ̀nà mẹ́ka ànẹ́bì ní ṣàbà náà ṣàwà ẹ̀rọ pàtàkì wíwá mẹ́rin kò sì kẹ́ ẹ̀kọ́ ìmọ̀dá tó ìdáná ti ṣàwọn sẹ́kọ̀ọ́ ìdọ́kìsọ ẹ̀kọ́ ìrìn láti ṣọ́ọ̀ ọkọ̀rọ̀ yàrá ẹ̀rọ àní ìsìkára sọ̀kọ̀ra ní ẹ̀rí tó na ọ̀nà ìnáwó ọ̀nà mẹ́rin ní ṣàbà nínú tọ́lẹ̀ ṣàwà ẹ̀rọ púùlù ẹ̀ ẹ̀ أنتن إذا من لازم ما زنا أو يعني من أهي أهي ليني بمرارو أنا بلي يوم لك ما شاء الله لك أنا ما هي كلاو دو شاء ولا أي زي ما يوم شاء الله كاي ما لا أنا هذا ممكن إيكا صدق رسول الله صلى الله عليه وسلم أمي بيكون هو هذا ما يتم وكلا هكا بس يعني ده أمي بيلاقي كا غفر ما تقدم من ذنبه ما تأخر عشان هنا watawaye kaza su sasa min atakasulu ani ta'at wal ibadat ayo ne ko asama na sai muzahiru ضعف الإيمان ولنا ọkà wíìlì wíìdà àdáhà ìjọ ọba kan náà ṣọ ọwẹ́ ọkọ̀rọ̀ náà kàmẹ́ fẹ̀yìndẹ́mà híyà àròkà tún jọ̀ọ́fà nítùkà the movement náà kà yà àbẹ́ oil cotton is jaufa online nita la ruhu fiha enyo hainan hmm? وقد وصف الله أمره يا مبجوي عز وجل أمره ويا ويجتن وغان المنافقون رب بجو المنافقون بك بقوله لأيكم الكسائي وإذا قاموا إلى الصلاة قاموا كسالا ìdí mọ̀nàbìkì ní ẹ̀kọ́ tẹ́kẹ̀ náà sọ́nà dẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹni ìwúrò ẹ̀kọ́ ìwúrò air fast so ọmọ yẹn mọ̀nà kàní sọ́nà ìbá dọ́ọ̀kọ́ bíbá tó náwó kọ́ sáà wọ́n so àṣẹwà rẹ̀ sí wòrò àmì ìbáàdà wòrò sí ìyàn yìí wọ́n ìbáàdà sáì ní sọ́ọ̀rì ni dọ́ọ̀fọ́ ìmọ̀ náà wọ́n yẹ́ tó kó lò ọ̀rẹ́ yìí ní ويرينن عدم الاكتراث لفوات مواسم الخير وأوقات العبادة أنك لأنك سنون أوكا عدم الاكتراث دولة نواتته دا صدر مثال اكتراث مدرو كثير هو يقول اكتراث لفوات مواسم الخير دا جوه مواسم periods náà kọ́ periods ẹ̀dá wọ́n mọ̀ then wà awqat al ibada at time náà kọ́ àbúrò náà òmí báàdà bada mọ̀ sí ń bada ana kọ́ òmí ṣàbánú ní wa hadha yadullu àlà adam ihtimam al shakhs bi ìkìtìmáàmì al ajr wa hadha sọ́n yadullu àlà wasi zùkà adam ihtimam ádámù ìkìtìmáàmì ṣẹ́hás bin muhim kọ́dọ́gìrì ìkìtìmáàmì a shakhs individual or attach importance to what we tahsil al ajr kono se acquire ono se kwa ulete utosi faqad yu'akhkharu al hajj wa huwa qadir hajj im no do that ulete ano nyuka to ina hmm buna wa bashaba in hajj wa yatafarata al ghazw wa huwa qa'id hmm onan daa jitile ma nle jihad eh lo hate hayno ويتأخر عن صلاة الجماعة ثم عن صلاة الجمعة دا ولكي دا جتل ما هني صلي الجماعة يكو أولا منا تصلي الجمعة أمنا دويلك أيه يسألون بنا سبحانه وتعالى wáyà tà ní ọ̀sà anáwó náà kò tí jẹ́ òkà sọ ni sani mi lùkà bẹ́ẹ̀ ni sì mà rárá ẹni ẹ̀kọ́ bìlíìmì jẹ́mú tàbí jẹ́mú tàbí rẹ̀ àwọn ìkàlà atan tọ́wọ́n náà kò ìhùjì gáàsà ni wẹ́wẹ́ dà ní ọ̀sà ni ana mai zai sami dusa ma rin mala sikin biye e ma ni ruma kenan ina ana hisala ba da wala bi gusto ayin anda mi bẹ̀rẹ̀ ọ̀nà kàkà ìjẹ́ ẹ̀rẹ́ rí ọ̀pọ̀ kọ̀mọ́rí ọ̀wọ̀ mi ọmọdé wa kó mọ́rí ọmọ ẹ̀wọ̀ ọkọ̀dù kọ́ ọ̀nà rọ̀ṣọ́lù láàrin sọ̀rọ̀ láàrin wọn ni sẹ́lẹ̀m ọ̀dàdàrà ń tó mi rà kàmú ni wọ́n dọ́rẹ́ mọ́ náà láyà zẹ́lù kọ́ ọmọ ni tàkàrú na àni sọ́f awọ́l àdánẹ́rà jẹ́ ẹni ọ̀rẹ́ ìjẹ́ tẹ̀lé máa ní dọ́rẹ́ ní sáhùbà then ان في له يعني من هذا هريب حديث رواه أبو داود وهو في صحيح الترغيب والترهيب إمام الترمذي إمام البيهقي يدي حديث كان النبي صلى الله عليه وسلم قال افترضنا كان وجود 17 days eh 17 days أول مسمعك أقول ẹkọ ìhóra yìí mbà èyí ni èyí subu zoore asoro magrebi shai ẹni ma lasi atagbọtọ hiram ẹ eh? ẹ eh, di omi ana ka kasa ho ọ yẹ eh, zọ do o mi ni ni wọn tó mo ka ọmọdé wa kyerẹ yẹ kó ti bẹlẹ ho bàrọ ẹ bàrọ atomina nifaq wọ bàrọ atomina naar. Hmm? imam tirmidhi bayhaqi ẹni di hadith ẹ̀rẹ̀ kan níbi sọ̀lọ̀ sọ́lọ́m kò láwọ̀ mẹ́ so àwọn tẹ̀lé ok bọ̀rọ̀ àtàn ara mi bàrí àyọ̀ hmm? iná kanisẹ̀ nifak kun ọ̀rọ̀ munafiki kuma ìsẹ́nà àhẹ́rà ẹ̀rí kìrìtì bàrí àyọ̀ wọn náà yàrá máa kọ́ mi ànázọ́mẹ̀ ahone malishina idan ene da da ya ah, ni sallallahu idan dago itan dago iman asama wala ko tun jama mu je ka fu gurse mutun da zide ai ku sala tun mu ne jama auto this one of the spiritual build up and i can abayo need was build them way ومثل هذا أي وزن لا يشعر بالتعني بالضمير أي وزن كذا ọ ịnọ na eke dati wọn na mugoro ẹ za tulẹtẹ dáwà kusala ẹnu wọn ní tó wọlé kàrẹ na ẹnẹ wọn ni ọyẹ tulẹtẹ di sẹ akópa àpọjọ nọtị not di whole sala ọmọdé nyẹn ṣíwájú fi ẹnẹra ẹ wọ́n ní lẹ́ ẹ̀ṣọ́rọ̀ bìtá ní ibùdó mi ẹ mẹ́tìrì ní òhùwọ́. ini damir ini ayan eh? idza nama an salati al maktuba en eh, horijo da ay sara da wana hadu tuka a ah, e eh, to so an la kule duro me se hei kwe kona se ko ama sorry وكذا لو فاتته السنة راتبة أو مليان أول من يوم هدو كنا فيلا النبي نافل وجاء النبي هو إلى هدو أن يكون إيه لا نبي صلى الله عليه وسلم كنا فيلا anabi nkura kaa eleven lɔɔre so ɛnu bɛ duka alayhi salatu wasalam anabi ka yi ɔkan wetu hakun ala kundu mɔ mɔ mi mi sɛnɛ yi wetu yi hɛn ɛn tó kɔn dɛ ɛdí yɛ kaka bɛ bɔ yi ɔnà ɔtɔ anabi wɔ ɛdí yɛ kaka bɛ bɔ yi ɔnà ɔtɔ anabi wɔ ɛdí yɛ kaka bɛ bɔ yi ɛdí yɛ kaka bɛ bɔ yi. Bisa, that's it. Or it could. Maybe I don't know, I'm not one. I'm quite one. Every day you do. What the fuck is it? I'm not strong. What? How? I'm not here. Don't do it. When I was young, you could do it. You có go to the hospital. Well, we can't even get an answer to it. أفضل الله للبيت أين لما فرد الغائر ولا صلاة عليها على صلاة هذا هي الفصل ولا دور دور وهو راغب عن الحديث راغب فيه أنا يتبعه line number one يتبعه فإنه لا يرغب في رغب لكن تشوف إيه رغب أنا مين ترغب فيه

ممن وصفهم الله في قوله إذن أنا أقصد أنك مريه جوان الرعيك الكسرين إنهم كانوا يسارعون في الخيرات يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين إنهم كانوا يسارعون في الخيرات إن إن أنا مريه جوانك فدعنا بيدي دين أي مغيرا وان ويدعوننا بأهدين أمره رغبا ترغيب بيديك بيديك ورغبا بيديك بيديك بيديك وجوهم وكانوا لنا خاشعين لو ما كان اليوم يوم الدين نعم ومعناها نعرفه ومن مظاهر التقاسم في الساعات وإيه إذا one of the signs what? ọ̀rọ̀ àníwòrò ọ̀rẹ́ ṣàtúnwò yìí ọ̀nà àtàkọ́sẹ́ ẹ̀tẹ̀kásẹ́ à ń fi ilé súnà ní rọwátì ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ níwòrò ẹni ọ̀rẹ́ kò súnà ní rọwátì súnà ní rọwátì ló ń sọ ẹ̀ káká ẹ̀rá dára kùtùkù káká ẹ̀rá dára kùtùkù káká ẹ̀rá ọ̀rẹ́ níwòrò káká ẹ̀rá dára kọ́sì ọ̀rẹ́ àwọn ọkùnrin ẹ̀sẹ̀ ẹ̀ ana kene wo ina ndi ya ba mu ba ai le to da wa su ba da do lego we ro ka ba ko ni ke ko ma na wa qiyamul layl eh atro ipo ko te je na ko ko qiyamul layl eh eh sala ka qiyamul layl ko ko sala ko ana ne ya ma so ya qiyamul layl ko كما أريد منك ضعف القرآن وزن قيام الليل و والت... والتبكير والتبكير يعني بكرة والتبكير إلى المساجد تبكير ولا يسوي تبكير هنا نعم. إلى بكرة ọmọnà gòlẹtẹ ẹn bókòrò ọtún mọsálà sálàm ọkẹ barakati hazihi ọmọ fi bokori ha albarka alùmọ nà wọn ayé ni iye sísè ní kẹne nínú iye sísè ní lọsẹ mú kọrọ bí kùsì achieve àti iye ní kẹne wọn sọrọ dájú wà nà kọta ìlú tó ti jó bọ bọyì bọ ẹyí mi sẹni wọn ò do sẹsẹ kó tó sọ ìdàtò yìí sẹni self ready mazikara o na hwenyi get ready wanda zukora o ina bisika abu mwaza wa o yana dule kuwe kono me rikore ta eh ago kad barkal ummanon fi bukuri bana yini sai iya so sen so bukur eh bukratan wa asila ko e ka ma ila bukra gari sun yi ran eh to wana sai maka ta'al bukra zainu na gore ta so التبكير إلى المساجد نوكا أولود جنتون نساء المناسي eh jintun wala ṣe náà tẹbukiri náà ọlà jẹrẹ fún ibẹ lọkà báàkiri ilẹ jùmọàtì ọyọkọ báàkiri ilẹ mọsálídì kiri náà níjẹ nílẹ dẹka yẹ àkókò sálẹ nínú lè àkójúmọ nínú àkókò akáké ìtukọ báàkiri ilẹ jùmọ. wọ́sáyìrì náà wà fìlà tí náà fìlà nínú náà wà anaka ọ̀ntọ́ mọ̀ nǹkan ọ̀hún rẹ̀ ló ṣe ló kà ń mẹ́rin àná ló mọ̀ wọn lánàá tó kún náfúlẹ̀ lánàá tó kọ́ ẹ̀jẹ̀ rẹ̀ náà wọ́n náà jẹ́ rẹ̀ ẹ̀yìn náfúlẹ̀ náà kòrò ṣe é hù àbíkó wọn náà wọn mọ̀ lásì sórí ọkà malaysia rẹ̀ tọ́kẹ́ náà ṣe kàrà lóyà wọn mú wáṣẹ́ tó yà wà lánàá wọ́n dìídò tó mú kàfẹ́ yàtọ̀ kẹ́mi kúrọ́ káyà dọ̀bà yàtọ̀ wọ́n dákẹ́rẹ́ bi dùkà kó jùmọ̀ àtẹ̀lẹ́ ọ̀ ìmáàmù àmọ́kútùbà wọn tó mú yà kọ́sálà ẹ̀yìn ẹ̀dínlẹ́ni ìmáàmù buhari dọ́wẹ́ dọ́wọ́n náà wọn náà ń wéyìn dọ́wọ́ awa ya tunu tó mọlẹ kọ ẹ tẹ wa kọlá káyọ náà dọ ọba ya tó. famasalan ọkàn kì í dàpọ̀ sọlá ti dùn ha ọkà example ọbẹ sọlá ti dùn ha abayẹ sáré dùn ha kó wọn akọ ẹtọ wọn mọ náà nǹkan wọn akọmọ ní ìrọ yìí ó sì ní àdéhùn na wọn mọ náà ìsìn wọn náà kàní sọrọ sáma náà lè لا سنوي أهم لا تحكر له ببال إيه؟ أو لا تخدر صلنا له ببال إيه؟ أقوم شوفي ناي ليرو أما call it to mind فضلا دم باكاكا أنا ركعتي توبة أنا كذا كاي ɔyɛ sɛ misali tumba an kan wani jiwa san ɛn eh? na kai ba do po jewe wa salatu al-istikhar dima ka ke sala istikhar sahabi a eh, report ke ne istikhar ko adawa no jide skon na gen do ne istikhar istikhar me yewe ɛn ɛn ɛn me ko ya ɛn nyɛ o sile ka ɔnɔ nyɛ ne ka go kamera mu nu ya ko ko wi hadu today na ko mi ron ne wa ko ko mistihara don su jina ilé wọn náà mi sèhara yìí dáhùn sí mi kúrò yìí náà mà wò kárẹ̀ yà nà ẹ́ dàbí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ sàbí ẹ̀yìn jẹ ẹ́ because jaabir ibn abdullahi wọn náà dìde náà kankan nà nàbí yóò aléwọn náà ẹsẹ̀ fíl òmùrè kúlẹ̀ hà ẹ́ kama yóò aléwọn náà sọ́ọ̀rì quran so iná abẹ́rẹ́ azọ̀ ẹ̀wọ̀n so àṣẹlẹ̀ sọ istikhara.

iya ni ajin di rutin suwazine ọ̀hìn ṣáà ṣàbá but wọ́n kọ́ ara ṣe ẹ̀yìn rẹ̀ ẹ̀nẹ́bí ẹ̀nẹ́ wọn kò discourage ẹ̀ eh. because ṣàbá ní lè ṣe wà ẹ̀nẹ́bí ka ìzàn tọ́sọ̀fà ṣàbá fọlá tẹ̀sọ̀mù kọ́ ẹ̀sẹ̀ àkùmọ́ náà ẹ̀nẹ́bí ẹ̀nẹ́ sẹ́ dis náà ẹ̀dẹ̀ ní àmàṣe dẹ́ kí ṣàbá ní lè ṣe wà ní ìsìn náà ṣe tẹ̀ ẹni skin ṣọwọ́ ẹni ọ̀nà ọ̀nà Ramadan bákì òyìnbó dole su bidiya ne duka wiska oyewe mu abu but enyi sẹrẹ akaso yẹn o ṣáwẹ nítu sẹrẹ nítu ọsibẹ kó yẹ bá dẹrẹ ọdọ ní tó ahọ́n nọ abu ọnu ṣe ọgbọ wúro kó de kíní dọ́ọ̀fì ìmọ̀ náà yẹn and dọ́ọ̀dọ̀ wà sọkùnrin náà ṣọ́ọ̀hùn rẹ̀ sọ wà nánà lóòrè tẹ̀bi fún yàgbá ẹ̀ndì lóòrè lọ́ọ̀rì tírénì. for what? Waiting for Ramadan. Awawiyan ومن مظاهر أو إني إسانا سوى تهيرو لك سوى إيمان لراكم أنا بي ضيق الصدر وتغير المزاج وانحباس الطبع أنا بي ضيق سي صدر دا يو أيو دوهانا 嗯。Mm? daya musuh dohana di kusudak daya muhana وتغير المزاج نعم دوا بارا اني oyiba ahulisa oyiba ahulisa at least wele ka nina dubai na kana da idan ba shi ri sai shi ri ri amma wele ka pa na kana idan

doka hatta ka anna alal insan ne tuka dasman ka ozonon wanye fikolan kabirun ya nu ubihi dasman ka wali wanye isa na rata na bani cima yare sun eh o yusma ka ko en sa na rata na bani cima yare sun eh e tuka mo iza fayasbihu sari'u tadajjur sun sun tai san ọ̀sán àkwáìdá sansan sari otagajor sansan dore ka wọn nọla lé ẹwọ atam mẹsì orúkọ mọra kàrà sanga na mọra lẹni o ọlọmọ mana ka i think abọ rẹ ka either ka is either arrogance or immaturity or child childishness ko dada beere kamara yẹn lẹnu na kamara dọkọ wa is it how to react. asanya ọzọ so gbanye abalị nínú ya so ahadara helen káwèlì wà mí tí wà kà ní wọn ọdún sars náà weakness of iman náà wọn kọ náà mi weakness of iman wata afuf min adina shei lọsẹ lizọ lọsẹ tẹnjẹ ọyọ ikú min adina shei ilé kíkì. Greki seriki kidogo saka self standard wako hiyo ile e ile e ama ende ile nyinyi sana dona kan da kadare wangoni umma ile wakakene waka le mention of nenya mkuni and e so kwa sababu kulinu hinewe ويشعر بالضيق من تصرفات الناس حوله دعيا دعنا إنك سوي as a eh, movie kara ọ oh, go. ọrịa ọrịa respect ahụ baba <laughs> omori oh, ya ma na respect he too much respect himself watazhabu samahatu nafsa dọra na ọgbanye na Oh ọ go. ọra oh, na because ọ ekọnye al-iman وصف nabi الإيمان النبي عليه الصلاة والسلام okay. وجوسنا الإيمان بقوله كا اللي كان النبي سويك النبي كا الإيمان الصبر والسماحة الإيمان الصبر والسماحة إذن هي الإيمان النبي كا لجي سويك الصبر أسول الإيمان والسماحة أتوين إسكيو زازا زمي ولا نورين ويازا every weekend eh, Allah my right eh, we give excuse hmm? oyo nisema kako wa wasafa almu'min bejua almu'minin ana dawn hadith ani kano ni sisila to sahiha bi annahu ka ana dawan ya alif wa yulaf wala khairu fi man la